ǹjẹ́ kankan nínú yín ti gbọ́ nípa oògùn òmùpòrí? bá tásìkò òun fúnra rẹ̀ ló béèrè. challenge Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn. ọ̀rọ̀ iṣẹ́ yẹn gan-an ló gbé mi wá sí ìlú Ìbàdàn. sábàbí lásán ni nǹkan tó ṣẹlẹ̀ lénìí jẹ́. ìrìnàjò ẹ sí ìlú Ìbàdàn aṣọ ìṣòrèrè Ìbàdàn dùn gan-an na onye Igbo ka onye Oromo ka Hausa ka ụlọ jẹ́ wípé ìrè èèyàn ń ṣèrè lásán nìyẹn. Hmm. I go use you to scapegoat. Abúnẹ́kùn. Èmi fẹ́ pàkóta sí àárín ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì. Àwa jẹ́ wípé orúkọ Jìmí tẹ̀ ń pè mí yẹn gbọ̀ngàn kọ́ lórúkọ mi. téèyàn bá ti dáwọ́ ìgbìyànjú dúró díẹ̀díẹ̀ náà ni wọ́n padà bọ́ sí i. ó gbé òjò fún àìná tó bá jẹ́wọ́ náà ni wàá bínú jù báyẹn lọ. àforítì àti ìfaradà làá fi ṣẹ́gun orú nǹkan bẹ́ẹ̀. ìjọba orúkọ ìṣùgbọ́n ó gún ọmọ bínú rárá but mo ti realize pé o wà interested fún serious relationship and money it's not everything tó bá ti ready fún serious relationship jọ get back to me. oh come on Adérónkẹ́ hey babe runke. okay okay runke, runke. um, go dress up let me take you out ká celebrate your birthday láàrin mi àti ẹnìkan. you know i'm not in the mood for all of that. You should be in the mood. I wanna make you my angel, baby girl. How could you let this happen? How could I let this happen? I didn't intend for this you to happen. Take it out. Get rid of it. Get rid no. of it. Jimmy, the last time you promised me that it wasn't going to happen again. I almost lost my life. Baby, don't be selfish. Don't be selfish. You, you, you, you want to bring a child in, in, in this financial situation when there's no money? Huh? In, in this recession in Nigeria, no child of mine will be born and will suffer. I am not ready. I will. tá jiná àní sùúrù ẹni a máa sáré ẹni dẹ̀bi sùúrù tó lọ́jọ́ ó lè so òkúta jiná àní sùúrù ẹni. I have every right to ask you any question in this house. Yinka, where is your own car? Ah, ah, Daddy, kí lẹ fẹ́ mo sì mo sọ fún yín mo ti ta mọ́tò mi ilẹ̀ ti ta that's it. ọláyínká. mọ́mì mo dá yín lóhùn. ìwọ ta mọ́tò ṣé mọ́tò jẹ́ richard card ni àbí ṣé o mọ kó tó ń sọ lẹ́nu ṣá dúnú o nílò owó ni àbí o kò sówó lákàntì ẹ ṣé o sọ fún mi pé o ní ìdòwò mi ò fún ẹ àbí kí ni ìdí gangan tó fi lọ ta mọ́tò ẹ. now senior boy i give you twenty-four hours just twenty four hours to make sure pé o return mọ́tò yẹn sílé otherwise you will not have any any access to any pin in this house. ẹ̀ẹ́ màdéwà jọ yín lójú. good ìwọ máa lè tí mo fẹ́ kó wù náà ló fẹ́ wù yẹn or no excuse me let me deal with this idiot excuse me. ẹ jọ̀ọ́ ẹ má bínú láyìíká. La, kí ló tó ń bá bàbá ẹ sọ̀rọ̀ báyìí. bàrẹ̀ ní ìbọ́kọ yín jà náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àárín ọkùnrin sọ́kùnrin ni. <sighs> bọ́ inú mi ò dùn bó ṣe ń bá wọn sọ̀rọ̀. ẹ fọkànbalẹ̀ ẹ máa ń stock ẹ fọkànbalẹ̀ wọn lójú ẹ̀. àti ẹ̀ wọn ló ń jàre má dá wọn lóhùn ah, ṣé àwọn lówó tó àwa ni ẹ ṣé òun fẹ́ bá wa ṣe ọ̀rọ̀ olówó dé ni àwọn ò mọ̀ pé alùbáríkà làwa ń jẹ ọ̀rọ̀ owó kékeré alówó ọtún wa ní alùbáríkà òní ṣó òun lówó ni ó dà mo ń sọ fún ẹ tó bá lè náwó tó wa ṣó lè fowó dára bí tiwa kò lè ná fowó dára ìyẹn nìyí ẹ ò ṣe ò ṣe máa dẹ̀ á. God bless you. <laughs> Kí ni ẹ? Yóò welcome. For God to send jàrá náà. Musa ń bẹ̀ mí fún báyìí ẹ pé kí n jọ kí n jọ kí n bá bínú pé o fẹ́ gbẹ̀mí mi ni àbí kí n jọ kí n bá bínú pé o fẹ́ parẹ́ àbí kí n jọ kí n bá bínú pé o fẹ́ pọn ọmọ ọlọ́mọ lórí títì what are we talking about. ọ̀gá àgbà tí o ti bínú ọmọ ò ti pọ̀ kagani kò torí ọwọ́ para wa mọ̀ náà. stupid ṣé o mọ̀ pé wèrè ni ẹ. nasa ni. mi ò wá lè bá wèrè gbélé so you have to go. ọ̀gá alábàkẹ́ alẹ́ rí ọ̀gá kò ní burú mọ́ ti ìwọ̀ kàgẹ́ ni kò. ṣé òun pé fúnra rẹ ni wọ́n fẹ́ fi ọwọ́ rẹ gba ìjẹ lẹ́nu rẹ. ee mọ̀nà. ẹ so go now. Ah, ọ̀gá kẹ̀kẹ́ kùnrin alábàkẹ́ àlérí ọ̀gá ọ̀gá alábàkẹ́ àlérí mọ̀nà. bàbá lọ́gbọ̀ àti yín náà ló sọ pé tí a bá fọwọ́ tó ti bọ́ ọmọ wíkú a fi tòsí a lè dànù mọ̀nà. ẹ ọ̀dẹ àgbà ló máa fọwọ́ tún bọ́ ọmọ wíkú tó get out ọ̀gá àgbà kúrò mọ̀nà ká bá gírí mọ́ ọ̀gá bọ́sítà bọ́sítà tí ẹ̀ kọ́kọ́ bọ́sítà náà ten nine eight. àwé rọra rọra ṣe o ọ̀rẹ́ rọra rọra ṣe o. ó dọ̀wọ́ lónìí o ó dọ̀wọ́ àgbà bákù láyé ẹgbẹ́ rẹ̀ àgbàdọ̀rùn ni. àgbàdọ̀rùn mi ni mi ní àgbàdọ̀rùn. sẹ́rí ah! ẹ̀yin ìran mẹ̀túkúrú àbí haúsá àbí gíná ń pè yín orí yín ó ti lọ́lẹ̀ ẹ̀yin ò fẹ́ gbé dé èèyàn ẹ̀yin ò sì ní fẹ́ kọ́yàn lédè tí yín ṣé dandan ni kó bá mi kọrin ni. Ah! ẹ ẹ ìgbà síwájú náà lẹ́fẹ̀ẹ́ lẹ́fẹ̀ẹ́ so ó tiẹ̀ da sórí ọ̀gá laríbáwí ọ̀gá ti jẹ́ńtú jù tí ẹ bá ṣe pé ọ̀gá ní sùúrù sórí bó ṣe ń bọ̀ láti hospital eh. wúyò àkóyí hospital mújẹ eh, kó ẹ̀wọ̀n ó yẹ kí wọn lọ rán lẹ́wọ̀n eh, kó gbàbẹ lọ sẹ́wọ̀n ogún ọdún dáná. mi àpàrù tẹ mi àti ẹ lọ sẹ́wọ̀n mi àpàrù tẹ. ìwọ ló dà lọ sẹ́wọ̀n. adé lọ sẹ́wọ̀n mi náà. ìwọ ló dà lọ sẹ́wọ̀n. ẹ ẹ dá lọ sẹ́wọ̀n mi náà. Eh, tó ká tó wíkó tó ṣe mú bí sùn bàtà. ee yóò wà. yóò sì dà yóò sì rí bẹ́ẹ̀ fún ọ náà ni tí bàtìpó ti yá wèrè kí ló dé tí ìwọ bọ́ sínú ọkọ̀ tó lọ lè dẹ bírèkì ọkọ̀ lẹ̀ tó wá yọsẹ̀ fọ́kọ̀. ṣé o mọ̀ pé o lè kàṣà kó bá fún lùnú. ṣé èmi á dẹ bírèkì ọkọ̀. mala musa eh? ìwọ kọ́ ló tẹ bírèkì. èmi kọ́ mo tẹ bírèkì mọ̀ náà. ó sì yẹ ọ́ìlì kìíní bírèkì ó sì yẹ owó kókó. dúkà Duka, dúkà mọ̀ náà. Ah, ah, kó mọ̀ lọ jẹ́ pé nǹkan tí mò ń rò sí òun ni nǹkan tó ṣẹlẹ̀ o. mi ní ni a rò. Ah, ìyá mi aládàá lórí ìyá mi. kí ni nǹkan tó fa ẹ̀rín nísìnyí kí ló kí ló kí ni nǹkan tó fọ́ nínú nǹkan tí mò ń sọ nísìnyí ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé spanner lẹ gbọ́ rí ni àbí ama. ó yà mí lẹ́nu náà ni torí pé nígbà tó oníbàárà ń pe onífọ́tò kó mọ̀ yẹ òun fọ́tò kó ṣe sí portrait o kó mọ̀ ṣe ńláńlá ẹ jọ̀ọ́ àti portrait àti bíìgì ojú wo ló fẹ́ fi wò kí tísà owó sùnsùnsùn kó mọ ní kí wọn lọ bóun ra ǹjẹ́ ń sàn wá fẹ́ mọ gábẹ́rẹ́ ọ̀nà wo ló fẹ́ gbégbà ń hmm. yà mí lẹ́nu sẹ́rí nù léyìí orí ẹyọ kan tọ́lọ̀ ń fún mi nu lé tó dá mi lójú ni pé kí n sí géètì fọ́kọ̀ tí ó wọlé kí n sì sí géètì fọ́kọ̀ tí ó jáde tó bá sì dọ̀wọ́ olóru kí n mọ sọ́nù ọgbà kí n mọ wo gbogbo àyíká Ah, ah. <laughs> ẹ dúró náà báwo lẹ ṣe parí gan secondary school báwo lẹ ṣe pass gan kò yé mi. Ah, <laughs> nígbà tí mo lọ sùkúù eight forty nine ni mo mọ kó jọ ó dàbí pé ẹ ti mọ true life story mi mm. ẹ close mọ lọyọ Bukky mm. Bukola Matthew mm. òun ló sọ ìsírí mi fún yín gbà kékeré pọpọlọ mi <laughs> kò pé kò pé ṣé mo lè máa lọ. kò dìgbà tó bá kò dìgbà tó bá sọ story yín fún simple question ni mo bí yín lẹ́ẹ̀ lè dá ẹ wá ń ka story lẹ̀. ẹ mọ̀ gbọ́ o tó bá jẹ́ pé ẹ fẹ́ kí n sọ story mọ́ ẹ ní di spanner ẹ di hammer ń tẹ́ ẹ fẹ́ nù ẹ jẹ́ kí n bá yín pé Gani Ìṣọ̀lá iṣẹ́ pákó ní í ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti cross over hmm. ṣe mọ bí ìgbà tí wọ́n bá tààyàn láti Arsenal sí Barca ó ti cross over síbi iṣẹ́ mechanic ó upgrade iṣẹ́ rẹ̀. ẹ rí mo mirí fún yín. yóò lè bá yín fọkọ̀ kó wá ní bóyá yóò sì sa iye tẹ́ bá fẹ́ yóò bá yín kó wá ní tiẹ̀ òun ní gbogbo ẹ̀ lọ. ẹ gbọ́ mi mo ní nọ́mbà Ṣọ̀lá lọ́wọ́ o tí mo bá ní ìdìṣọ̀lá fúnra mi fúnra mi ni màá pè o. Ah, yóò dáhùn nígbà tó rí Ìṣọ̀lá náà burú. ẹ wo ibà ẹ pé ẹ̀yin lẹ mọ̀ rí ni. kí lẹ pè mí nígbà tí wọ́n kọ́ jáde. ọ̀gá mi ni ọmọ ọ̀gá ọ̀gá ẹni ọ̀gá ẹni náà. ọ̀gá kékeré tó bá ṣe pé mo láṣẹ nínú ilé mo ní mo pa mo wá pa láṣẹ fún yín mi ò dá lábàá ẹ lọ bá mi wá spanner yẹn nísinsìnyí mo fẹ́ lò ẹ wá gbọ́ mi o ọ̀rọ̀ tó wà láàrin mi àti yín tá a jọ ń sọ láàárọ̀ yìí hmm. ẹ dá àlàyé kókó gbọ́dọ̀ gbọ́ o torí etí kankan ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ fi ṣe àti pé ẹ gbọ́dọ̀ sọ fẹ́ anybody kódà tó fi mọ́ driver dádì wípé mo ń rán yín ní spanner ẹ gbọ́dọ̀ sọ fún anybody nínú ilé ṣé gbọ́ mi. àgbọ̀yé eh, ah, eh. mo bá wa ṣé kí n kó bíi mẹ́wàá wá kẹ́ ẹ lè bá ṣàyí tẹ́ bá fẹ́ lò ń bẹ̀. ẹ lè lọ rẹ́ǹtì mọ́tò kẹ́ ẹ fi kó. nígbà tí èsè pẹ́ fẹ́ mọ̀ tún bẹ́ẹ̀ wèrèwèrè yín nìyẹn. wáyọ̀ wáyọ̀ wọn lọ. alárí burúkú làwọn méjèèjì wọn ni bàbá ẹ méjèèjì wèrè lélẹ̀ ni èèyàn wá bá mi fún kàṣẹ́ mọ̀ kàṣẹ́ bẹ́ẹ̀ fi ṣe dáadáa. ṣebí lagolago àníwọ̀. lagolago akọ. ṣebí lagolago àníwọ̀. lagolago akọ. àrírísí tó ṣèlú lóòjó làgọ̀ làgọ̀ èmi ò lọ́pọlọ. mi gbọ́ o kòwe. àrírí sí tó ṣèlú náà jọ ìwọ làgọ̀ làgọ̀. àrírí sí. ẹ tó ṣèlú náà jọ ṣèlú náà jọ kò ní kúre olójú pípọ́n bí ojú ẹyẹ lẹ́ngà wẹ́lẹ́ lẹ́lẹ́ sá ìdí ni sí ni sọ ni lọ́jọ́. yóò wá ìkankan náà mọ̀lá jọ sọ. Ah, abide ti takete bi sọ́ọ̀sì oko musa ò ní kúre. yóò wá. tó bá jẹ́ pé ọmọ sẹ́ẹ̀ ti ẹ̀ ń sẹ́ gangan tí wọ́n gbé fún ọ o ti yẹ omi wò o ti yẹ bátìrì wò o ti yẹ gbogbo ẹ wò o yẹ kí ọkọ̀ kó tó stáàtì ọkọ̀ tí gbogbo ẹ bá wà ní tààtì eh. ṣebí ló yẹ kó bọ́ọ̀nù ọkọ̀ kó stáàtì. ẹ eh, gẹ́sì gẹ́sì mọ̀ náà kò sí ní tààtì mọ̀ náà. kò sí ní tààtì. ẹ gbogbo ò sí ní tààtì. ẹ eh, kò sí ní sí ní tààtì. yóò wà yóò wà. olórí burúkú ọmọ ìyáwérè a sì wí táyì náà nísìnyí ipò nsẹ́ríkì mọ̀ ndóńgó náà aṣáájú ni ìbò gbogbo òpò ló fẹ́ máa mọ ọmọ ló kó máa bọ́ sí ọ lọ́wọ́. káríkàsá agéni tọ́lẹ̀ la. káríkàsá agéni dé wàhálà wọn. sọ kése kà. káríkàsá ni. It no go better for you. káríkàsá e go better for half me sef. musa yawere ni. gidi mọ náà àjọ yawere lọ́pọ̀lọpọ̀. bàbá ẹ̀ yawere lọ́nà ọ̀run. ta olórí burúkú ta wèrè yóò sì gbági òsì yóò máa ha kẹlẹbẹ yóò gbági òsì ẹ sì ẹranko aṣíwájú ni wọn sì fẹẹ máa jẹ ní gbèsè ayé wọn. ṣé n ṣe buru ọba kan náà wọlé nàìjíríà maka. pẹtẹpẹtẹ yà á bú gaasi. lẹ́lẹ́ tash. Kini. bàbá kò sílé màmá kò sílé mọ́tò yá àgbá àyà rẹ. ọláyínká o mí pé wọ́n lo two break dadi ṣo fẹ́ pa wọ́n ni. kí ni nǹkan tẹ́ ẹ̀ ń gbé bàbá pé mo two break mọ́tò mo sọ fún yín èmi ni mo tú èmi mo dẹ̀ tú nìyẹn whereas mo sọ fún yín pé mi mo tú ṣàjẹ́wọ́ fún yín. kí ló mí pé kí ló wà nù break mọ́tò ṣó mo túmọ̀ nǹkan tó lò ṣe ìṣá olúwo oníwọ̀ tú break bàbá ẹ̀ ṣó fẹ́ pa ni. ebi kọ́ ló máa pa bàbá ìyá ẹ ló máa pa kì í ṣèmi ló máa pa. Ah, ah. yes. ewu tún ní ilé tẹ tí wọ́n rán èmi sí. wo ó ti ṣe tiẹ̀ o ó ti ṣe tiẹ̀ bẹ̀ by the time i finish with you. ẹjọ má ah, bínú ẹ má bínú sẹ ẹ má oh bínú ṣé mo pọ́ mo kiri lọ́mọ ìyá máa jọ máa bá wí náà ni dádì bá ẹ wo bí ṣo ti rí sìn. mummy ẹ fi dádì sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó bá wù wọ́n sí nǹkan tó máa ṣe mí ẹ̀mí dádì gan ni kò save pẹ́ẹ́dù sọ̀rọ̀ ẹ̀mí dájú ẹ̀wò ni ò save. ẹ̀gbọ́n mi ẹ gbá mi létí. Ah! ẹ tún gbá mi ní mi. Ah! ó ti tó o àgbàdé iṣu fẹ́ ṣe léṣe ni. mọ mi ẹ jẹ́ ká pa wọ́pọ̀ ká bá wí náà. òun náà ni mò ń bá wí. ẹ bá wí ẹ ah. jẹ́ kí n bá wí tá a bá bá wí ó máa di nǹkan míì ni o kí ló ti gbogbo yín ṣe báyìí fún mi ẹ ṣe fẹ́ ìwọ náà tún fẹ́ ṣe lé ṣe fẹ́ dílé tì mí ẹ kàn ń ṣe nǹkan tó ń ṣe torí mi ò lè dìde òun náà mọ́mọ́ mi lára mi tí mo wà ẹ gbàdé. ìjọba jọ yín lójú ṣé nǹkan tí mo sọ fún yín ṣe rí nǹkan tí mo sọ fún yín. láìjọ ṣe rí nǹkan tí mo sọ fún yín sí. ṣé nǹkan tẹ ọmọ yín ṣe fún mi ṣó da báyìí. ẹ ṣe torí ẹ mọ̀ pé mi lè dìde lẹ ṣe ń ṣe báyìí mi lè súnmọ́ yín mi lè làjà kó lè ṣe bá wọn. orí ṣe ń fa yìí ah. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká bá wí tí a ò bá bá wí mọ́ mi ó bá dín nǹkan mi lọ́wọ́ lọ́wọ́ o. orí bíbẹ́ ṣàkọlù orí fífọ́. irú ẹ̀dá wo gangan làbúrò ẹ̀ náà torí tó bá jẹ́ pé dáàdi yín lówó ni màá ní bóyá torí pé ó jẹ́ ọmọ ojú ọ̀rọ̀ láre bó ṣe ń wo àwọn ìwà tó ń wò ó tó bá jẹ́ pé average family ni màá ní bóyá torí exposure ẹ̀ ò tó ló jẹ́ kó máa misbehave why is it like that. ó sú èmi náà in fact gbogbo àwọn ìwà tó ń wò yìí kò yé mi ó tún sú mi ó débi kan times down number ni mo ti ń try láti gbìyànjú láti yọ kúrò nínú wàhálà jàgídíjàgan láàrin àwọn thugs yagidi ni bí ẹlẹ́gùn sọ̀pọ̀nà tábà ṣe ń mú lórí la máa yọ bọ̀rọ̀ bọ̀rọ̀. but babe mo ní question kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ. go ahead. ṣé kó tó travel ló ti ń wùwà jàgídíjàgan yẹn ni àbí ìgbà tó dé tán ló di aṣòro kò lójú. <laughs> in fact mo wà nínú ẹni tó fọwọ́ sí kókó travel because mo rò wípé bóyá tó bá change environment mm. tó bá travel tó bá fi máa lọ tó máa padà dé àti change kò ní sí wàá burúkú yẹn lọ́dọ̀ ẹ̀ mọ́ hmm. but bá a ṣe ń lọ ata nínú odó tá à ń gún nínú ọlọ ìwà ata ò fọta sílẹ̀ o. Ehm, gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè uh-huh. ṣé kò ń ṣe pé ó ní òòṣà kan tó wà ní fámìlì yín tó jẹ́ pé àwọn dáàdì máa ń bọ tẹ́lẹ̀ ọmọ mi tó ti wá neglect tó wá jẹ́ pé bóyá òòṣà yẹn ló kó sínú ẹ̀ ló jẹ́ kó máa wo gbogbo wà tó ń wù yẹn <laughs> babe it's not funny now. but ìyàwó mi látìgbà tó ti fẹ́ mi ìwà pálapàla ìwà burúkú wo ló bá lọ́wọ́ mi àbúrò mi ṣáà ẹ̀jẹ̀ kan náà ni wa ṣé mo wípé tọmọ bá dẹ̀ ń wúrú wa báyìí àdúrà la máa máa gbà kọ́lọ̀ ń bá wa yọ kúrò nínú wa mi ò tiẹ̀ kí n lè náwó sí pé bàbá ọkọ mi ni. it's okay bàbá ọkọ ẹni ṣera yín léṣe pẹ̀lú rònú mo dẹ̀ mọ nǹkan tẹ́ ń rò ó ọ̀rọ̀ láyínká lè ń rò àbí. ṣé kò tó rò ní ẹnu ṣé ọ̀rọ̀ láyínká ò tó rò ní. ó ṣe é rò ó ṣe é rò ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ pé kí n rò àmọ́ èmi àti yìí ti jọba ká mú pé àgbàdo tí ọlọ́run dá sí wa lágbàdá ó di dandan ká yàn àdúrà ni làwọn àkókò fi máa ràn lọ́wọ́ bí kọ́ lóun tiẹ̀ bá yí ọkùnrin padà sí dáadáa. a ń gbàdúrà èmi náà gbàdúrà ló lè ṣe bẹ́ẹ̀ a ń àdúrà tí mo ń gbà ṣé kò ìtó ni kí ọlọ́run gbà àbí ìtiwọ̀ gan gbà ó ti tó kọ́ ọlọ́run gbàdúrà wa lórí ọmọ. ọlọ́run gbàdúrà ẹ má jẹ́ kọ́mọ ìjẹ́kẹ́ dẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà lọ́lọ́run gbàdúrà o ó kàn jẹ́ pé àwọn kankan wà tó yẹ pé kò tí ì bọ̀ sí bá ṣe fẹ́ a máa máa lérò pé ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà ní gbogbo ìgbà àbí ọlọ́run dá ẹlẹ́jọ́ olóòfẹ́ appeal kóòtù olóòfẹ́ gbé lọ òjàre ẹ jẹ́ àgbà ká mú un àdúrà inú la máa gbà lọ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run á dùn àánú lórí ọ̀rọ̀ ọmọ yìí gbogbo nǹkan tá a fẹ́ pátápátá ọlọ́run á ṣe fún wa ẹ wò ó dáàdi mi fẹ́ máa ronú lórí ọ̀rọ̀ Láyínká o àti pàápàá ohun tí ń kun èmi wọ́n máa gbé mi lọ yàrá ẹ jẹ́ àlọ́. Oh yes, I <clears throat> will take you to the room. sùúrù tó lọ́jọ́ ó lè sòkúta jìnnà àní sùúrù ẹni a máa sáré ẹni dẹ̀bi sùúrù tó lọ́jọ́. Láyínká ọkọ mi báwo ni ṣé dáadáa ló jí. dáadáa ni báwo ni sẹ́yìn ló sùn náà. ọ ah, àdúpẹ́. mo lè ra ẹyin sáré bọ́ sísàlẹ̀. mo ń bọ̀ mo fẹ́ sáré dé ìta mo fẹ́ yọjú sáà mo fẹ́ mi. ọ̀dà láyínká ọkọ mi jọ wá wá mo fẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan ọkọ mi. ẹ̀sùn. ọláyínká àjàní. ẹ̀sùn. mi ò ní wá ẹtì àgbàrọ̀ lọ́hùn mi ò ní gbà ẹ́ lákòókò kọ fún mi ní ìṣẹ́jú márùn-ún péré mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣó fún mi kí n lo ìṣẹ́jú márùn-ún mi ó ṣe ọkọ mi ikú ò ní pa ẹ́ àwọn ò ní gbé ẹ dé mi ní wá ẹ tì mo fẹ́ bi ẹ́ láwọn ìbéèrè kan ni àwọn ìbéèrè yẹn ó jẹ́ ìbéèrè tó ń kan mi lóminú mo ru ọ̀rọ̀ yìí títí títí tí mi ò rí rò wọ́n á ní mo máa bí ẹ wípé ṣé mi ni mo ṣe ẹ ni àbí bàbá ẹ tó fi ń wu gbogbo àwọn ìwà tó ń wù sí wa nínú ilé yìí ẹ tó yẹ pé mi ni mo ṣe ẹ ṣàlàyé fún mi ọkọ mi ṣebí máa dé tọrọ dáríjì lọ́wọ́ ẹ bódà ìjì bàbá ẹ náà ló ṣe ẹ sọ fún mi màá bá wọn sọ̀rọ̀ àwọn náà ṣàtúnṣe èyíkéyìí tó bá jẹ́nu wa ọmọ wa ṣáà ló jẹ́ gbogbo ọ̀nà tó bá fi ṣe á ṣàtúnṣe. mọ̀mọ́ ẹ ṣe mí mà. àṣẹ. ẹ ṣe mí. ẹ kí wàá ní gbogbo ìwà tó ń wù sí wa nínú ilé tí ò ń múnú mi dùn ò ń múnú bàbá ẹ dùn ojoojúmọ́ ayé ló ń ṣe oríṣiríṣi fún wa ìjà lénìí ìjà lọ́la ariwo lọ́la ariwo lénìí ojoojúmọ́ ẹjọ́ wàhálà kò síjọpọ̀ ayé nínú ilé ìta fi ẹ̀dọ̀ sórí òórùn sùn ojoojúmọ́ ayé báyìí ẹjọ́ ni ìjà ni ìjọ la fẹ́ ṣe lè dá tó bá tiẹ̀ wá ro ti bá bẹ́ẹ̀ òòrò tèmi èmi tí mo da ẹ̀jẹ̀ lé ẹ lórí òòrò ọjọ́ kan ọjọ́ kan nínú labour room tí mo fi ẹ̀mí mi lélẹ̀ pé kí wọ́n lè wà sáyé láti ijọ́ tó tètè délé ayé yìí ni mo ti ń fi ìfẹ́ hàn sí ẹ títí tó fi dàgbà dé ibi tó dé yìí kò wá sí nǹkan náà tó nífẹ̀ẹ́ sí tí mi ò ṣe fún ẹ bí o mọ òní gan máa bá ẹ wá máa rí dájú wípé inú ẹ dùn kí wàá ló di ọkọ mi tí ò ń múnú tèmi dùn. má bínú mo fi ń dá yín lójú pé láti òní lọ máa yí padà gbogbo àwọn ìwà jàgídíjàgan yẹn máa fi sílẹ̀ mi ò ní ṣe mọ́. wàá yí padà òtún ní bá mi nu jẹ mọ́ o dẹ̀ ní bàbá bẹ́ẹ̀ náà nu jẹ́ dá mi lóhùn má gbójú sẹ́gbẹ́ kan o o ò ní ba bàbá ẹnu jẹ́ o ò ní rude o ò ní mu má pariwo ṣé wẹ́ẹ́ fẹ́ni lẹ́ni lápá tẹ́ńsọ̀n ni ẹ ò tiẹ̀ wo condition tí mo wà mo fẹ́ kó fi ọwọ́ mi wọ̀ mí mo fẹ́ kí àlàáfíà kó tó nínú ilé yìí mo fẹ́ kó yé fòrò ẹ̀mí bàbá ẹ̀ kí gbogbo nǹkan máa lọ létòlétò ju ọkọ mi ṣé wàá ṣe fún mi. mo ti gbọ́ mi. O ní bàbá bẹ fà wàhálà mọ́. mo ti gbọ́ mọ́ láti ẹnu yìí lọ gbogbo nǹkan tẹ fẹ́ ni màá ṣe. ó dẹ ẹ lójú. gbogbo ìwà jàgídíjàgan ẹ̀mí ní ṣínú. ó dẹ ẹ lójú. bẹ́ẹ̀ ni mo ṣe mo dúpọ̀ ọkọ mi màmá rí ẹ bá mi ní mo sàárì ẹ wàá máa lórí wàá máa bọ̀ ọ́ rí gbogbo oore tó wà ní ayé pátápátá ìwà bá wọn ṣe ò ní ṣorí burúkú wọn ní fojú sunkún ẹ o gbogbo bó ṣe ń lọ tó ń bọ̀ wàá máa lọ rí. kí ló ń ṣe náà wọ́n á dúró dúró dúró dúró dúró sí hòtẹ́ẹ̀lì lánàá kó máa dé mi ò rí ẹ ah, ah. ó dáná tó dẹ mọ pára mi ti kún. Ah. ìta ló wà náà kódà má bínú actually yẹ kí n wá bọ ẹni tó fẹ́ wá rí ilé mi ò lè bílíìpì gẹ̀ ọ̀yàn wá. ọmọ fọkọ nìyẹn o. right má bínú àwọn méjì tó wọ. ìyá ṣe bíbí mo ṣe báwo wà ní báyìí. Hmm. bẹ́ẹ̀ bá mi pe tọ́lá. tọ́lá ara ẹ̀yin ò ní nọ́mbà tọ́lá kẹ́ pé ó ṣàwà ń bẹ̀ má mi pè lọ jayé lọ jayé ọmọba. ṣé o tí wàá invite ẹ báyìí. kò lọ dá mi dúró lánàá yẹn ní àmì ilé yìí ara ní ti ah! ọmọ oníyì kò lè escape ẹ Ọlọ́run hmm. kò lè escape ẹ lónìí. that's my baby. wọ́n sọ bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà mọ̀ pé iṣẹ́ ni mo wà ṣùgbọ́n gbàdé lọ. so dúró ṣe ibi iṣẹ́ lò ní lè gbé súnmọ́ dádì súnmọ́ dádì bọ̀bọ̀ kí ló ń ṣe náà. wà á bó ṣe ń ṣe relationship ẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe ń tẹ̀lé mi. bóyá kó mọ kó ṣe ló wà. bẹ́ẹ̀ lọ́mọ mi ń public kò sí nǹkan tó kọ anybody. bóyá kó mọ kó ṣe ló wà ní. àtọ́ àwọn àmì iṣẹ́ ń kọ́. ó yẹ fún ayín láago ṣó mọ̀ ẹ máa fún ayín láago nínú. báwo ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi tí ajá ẹ bá ń sanwó ṣé kò yẹ kó mojú náà tó bá máa wùwà tí ò dáa ìyàwó mi ló yẹ kó máa wù sí. ẹ̀gbọ́n mi tara wà náà. ayéǹs ayéǹs. ẹ dẹ̀ ń pariwo. èmi ń pariwo. ẹ̀gbọ́n mi mò ń pariwo. ọláyínká lẹ́nu ẹ̀ mò ń pariwo. ẹgbanilétí ẹ̀gbọ́n mi. ẹ má bínú sá ẹ má bínú sá ẹ má bínú kí ló ń ṣe ẹ náà wà á lè ṣe sùúrù pẹ̀lú wọn. kí ló ṣẹlẹ̀ gan ìyàwó yín ìyàwó yín dẹ́n pọ́n lé yẹn òru ló bàjẹ́ gan. ìyàwó mi ìyàwó mi ẹ̀gbọ́n mi ìyàwó mi rude ẹ fẹ́ mi létí. ẹ má bínú sà ẹ má bínú sà. ìyàwó yóò sọ́kàn tó ń sọ dà láyìíká. ẹ sà ẹ̀gbọ́n ẹ ṣe fẹsẹ̀ létọ̀ bóyá tó bá délé fẹsẹ̀ sọ̀rọ̀ ẹ má bínú sà ẹ má bínú ẹ má bínú má bá sọ̀rọ̀ kí ló ṣe ẹ náà. ọ̀gbẹ́ni o máa ń fọ hand mi jàre. fọ hand ẹ ṣé tambi ló tún máa máa yẹ̀yẹ́ ẹ̀gbọ́n ẹ ni kí ló ṣe ẹ náà. Ah, ah, no be no be your elder brother be that why you go dey follow and talk like that. Ah, ọ̀gbẹ́ni ṣé mi ò máa gbèjà ní abẹ́gbọ́n mi. ẹ náà ṣe ṣe òkè ṣé ta ló ti fẹ́ máa yẹ̀yẹ́. o mọ ìyàwó wọn tẹ́lẹ̀ o mọ pé obìnrin yẹn rù dàbí o mọ̀ ko stupid gan abi. wá stupid ṣé o mọ̀ pé o dọ̀tí ara ẹni. ọbọ ẹ ọdẹ ti bẹ̀rẹ̀ rí ìbọn ìgbà ilé tí o mọ̀ pé. ẹ̀dẹ̀ ti change mood mi báyìí ẹ̀dẹ̀ ti change mood mi. ṣe o mọ̀ pé. ọdẹ ti bà mood mi jẹ́ ṣá ọmọ bọ́bọ́ wo tó ń lọ náà mi ò understand ẹ tó bá fẹ́ ṣàfùbọ̀dé wà kọ́ máa ju pa wà máa ju di wà máa jọyàn kí ló ń ṣẹlẹ̀ ṣíṣe mọ̀ pé boyfriend mi ni. like seriously ah. so tí customer bá ti wá sínú bá wa ń sìn ẹ special kínílẹ̀ fún ma lọ́wọ́ eh. pẹ̀lú láti attend sí wọn mi lè attend sí customer nù báàmù ṣé ọ̀ràn ní pé customer wá sínú bá wa mo dey attend sí is that a crime? because I don't get you. is that a crime? ṣé wọn nìkan ló ń ṣiṣẹ́ níbàyí? ó kúrò lọ́nà jọ kí ni problem ẹ̀ ó fẹ́ sọ fún mi pé àtìgbà táwọn guys ti ń wá síbí báyìí ó mọ̀ pé mi àti ẹ̀ la máa ń serve wọn wàá máa ju pàwọn máa jù nítorí pé gbogbo nǹkan tó kojú àbí i swear to god kò freak wọn i swear kò freak sọ fún mi pé ó mọ̀ pé kí kọ̀ọ̀kan ìgbà yẹn náà ni wàá máa lọ tí wàá máa jù tí wàá máa jù ah. kí ni gbogbo kí ni gbogbo rọ́bì mi nìkan ni mò ń rí ni. owó òdẹ̀dà gbọ́dọ̀ tó wà ńlẹ̀ yìí. ti change orí ẹ ń fi iṣẹ́ ṣeré ṣé tẹ̀rẹ́ méjì yìí kí kọ́sọ́mà má ì tí dé wọ́n máa tẹ̀ yín lọ́yàn wọ́n máa tẹ̀ yín nídìí wàláì lọ́dún yìí wọ́n máa lò yín. ṣé o ṣe ṣe orí tó dẹ̀ ní méjì ṣe àwọn olóòrùn yìí á ní kẹ́kọ̀ọ́ olówó ṣe. ẹyin dáná ó ṣe. dé èrò tó àní ṣe ìlú rẹ̀ pẹ̀tí iṣẹ́ sílẹ̀ fún tábà tí lẹ́bù bíbà yìí á da omi lọ sí gbọ́tà lọ́rùn yẹn ọkà má romi àgbàrá yẹn lé omi yẹn alágbàrá yẹn ṣọ́ọ̀bù. ó bẹ́tà ọ nǹkan tó èmi fẹ́ gbọ́ nìyẹn o meanwhile kí ló dé tán tí tó block bíbà. ẹ̀yin tábà tí a fẹ́ parí ibìdẹ̀ yẹn bá ti parí ibìdẹ̀ yẹn máa tọ́ à sí àwọn ìyẹn dẹ̀ máa yá kíákíá ẹ kí ló wá ń dẹ́ bíbà yìí dúró. a fẹ́ gbélé náà sókè ní sá. ìrọ̀ ti ń pẹ́ jù ní tèmi I really don't like it. ọ̀gá yes. I get them for message mana. ẹ eh, message wọlé. ẹ eh, á <laughs> mo wá ta ọ̀gá ọ̀gá ó ní mẹ́sẹ̀gì wọlé o tún mú fóònù dání <laughs> mẹ́sẹ̀gì á wọlé mọ̀ ni. <laughs> Ah, ah. ah. <laughs> alert. àdúpẹ́ àdúpẹ́ lówó alert. ah èmi tún wọlé o. ah èmi tún wọlé mọ̀ náà. ah wo lọ mú atm card mi wá. atm eh, wo ẹ kó gbogbo àwọn cards mi wá ah ìmí tó ti wọlé ìmí tó ti wọlé ó yá lọ mú kẹ́dùn lọ kó kẹ́dùn. àmúkẹ́dùn ọmọ náà. another one. ah ṣe eh? kíá. oga acm acm i dey for here mana but uh, everything is mo kó wa oga. ewa eh, you see you see atm tí wọ́n fi ń gbà mọ́ atm ah. tí wọ́n fi ń gba owó kò sí ń bíbáyìí so ẹnìkan láti jẹ́ pé láti jẹ́ pé ẹnìkan ti mú un another one tún ti wọlé another one tún ti wọlé mọ̀nà another one tún mọ̀mọ́ tí màá ṣe. ta another one tún ti wọlé mọ̀nà. ẹ lọ Babájídé ẹhẹ jọ ẹ àkáǹtì mi ti bí yẹn tí mo ń current ti business account eh. bá mi block ẹ ẹ àwọn alert kan wọlé ATM tán dẹ̀ ń lò kò sí bí báyìí ah. ẹ so block immediately Now block ẹ ń sìn thank you immediately yes ọ̀gá ti aláàtì. bàbá ní káró dúdú ìfò àhóhóra kan egun mo ní bàbá ní káró dúdú ìfò àhóhóra kan egun má pẹ ẹ̀gbọ́n ẹ náà ẹ̀gbọ́n ẹ bá lọ ṣubú níṣẹ tó bá dákú ó síbẹ o. ṣó mo pé kò kí n ṣe first time wọn lélẹ̀ látàrọ kí àti wọn tàti wà lẹ́nu gate kí lẹ ń ṣe kí lẹ ń ṣe bọlẹ wà látàrọ gan ẹ làgbo kí ló mú yín dájú làgbo. this man don collect ọrẹ ẹjọ́ ẹjọ́ yé yé ọmọ ó yẹ kó start punishment wọn láàánú ẹ. ọ̀gá ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé ooo. yes sir. bẹ́ẹ̀ ṣe mọ̀ bọ́ọ̀ mi káàdì yìí mi ò ṣe ní mọ̀ pé ọwọ́ ẹ̀ ló wà ti withdraw gbogbo owó tó wà fún mi ní káàdì jọ. bàdé mi ń lo káàdì ni lọ́wọ́ náà kódà mi tí fi ra gan mo fi mi shopping for girlfriend mi mo gbàgbé àwọn nǹkan kan sílé mo sáré wá pé kí n wá mu. now the count of ten kò mú káàdì yẹn jáde ten One. Don't let him go. Don't let him go. don't let him go, man. Don't let him go. Don't let him go. Don't jọ lu yìí? Ṣé wa ok? Ṣé mi jẹ́ ìjọ lu yìí? Kú bẹ̀ bẹ̀rẹ̀ kú bẹ̀ kú bẹ̀ kú bẹ̀ ma give me my card now. Ẹjọ́ lu ẹjọ́ lu ẹjọ́ lu ẹjọ́ lu. Bàbá ní pé ká dáná ejò bó ti kú tó, a máa dáná sunlé. Bàdé bàbá ní ká dáná ejò bó ti kú tó.

so I better go. sọ ẹni tó ń béèrè àbí nǹkan tó fẹ́. anyway I'm Olayinka Olatunbosun and I'm here because of you. <laughs> um, me, umwe, right yeah so I better kó go straight to the point the reason why you're here Oh, please just step out. She cooking, she n ṣe ìwọ Ah, oh yeah, ọ̀ya yọ̀wọ́ ẹ̀ ọmọ yẹn wà bẹ́ẹ̀ gan. Ah, ah. Eh, but then wọ́n lè jọ lọ níbí o. níbi ọjọ́kọ yẹn báwo ló ṣe jẹ́ mi wá. mádàmú wa ni ẹrù àwọn náà ní gbogbo bíbá yìí. mo sọ bẹ́ẹ̀ ẹ sọ fún ẹ náà. mo sọ̀rọ̀ náà. Eh, you wan run now. no ma na. ah ah. ah hundred ah, ọmọ yà mí. Eh, run now na you na. ají. ají. ọmọ olóṣèlú ọ̀yà add hundred k mọ owó mi wáyé wá mi fún yà. àìjí àìjí. Oh, I am so sorry, má bínú. O ṣeun ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run á tún bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó ṣe gan. Àmín. Mí náà ń wò náà because mo expect call ẹ or text ẹ torí mo drop card mi fún kan lára àwọn attendants ni pé kó bá mi fún ẹ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ṣe sí mi ó jẹ́ kó yé mi pé wọn ò fi card mi jíṣẹ́ fún ẹ ni. oh no no wọ́n fi jíṣẹ́ èmi ni mi ò gbà torí mo feel pé kò necessary yeah um, but uh, báwo ló ṣe mọ́lé mi. <laughs> ẹni tá à ń sọ kò ṣòro mú. mi ò mọ nǹkan tí yẹn túmọ̀ sí yẹ but abẹ́tà kò sọ nǹkan tó bá wa or you can please just step out. lọ síbo by the way ìgbà wo ló fẹ́ san orí tí mo ṣe fún ẹ. Oh, okay <laughs> okay um, má bínú o ṣe gan-an ni mo appreciate it God bless you o ṣe mo dúpẹ́ um, o lè wá máa lọ sí. lọ síbo èṣù ni mí tí mo bá fún ènìyàn ní ẹdí ẹsìn odidi èèyàn ni mo máa fi ń gbà. um um meaning what. oh nǹkan tí mo mí nǹkan tí mo mí ni pé mo fẹ́ kí èmi àti ẹ kájọ ní nǹkan kan papọ̀ i mean now oh. that now is now. Oh. i can see you actually dead. káyọ̀ mọ̀ pé àwọn yorùbá á sọ̀rọ̀ ṣé ah, ah, olè á ti jà á ti sojú fúrí wo Musa nǹkan tí mo sún mi pẹ̀lú o fẹ́ fi tipátipá sọ Yorùbá o ò sì gbọ́ ṣé dandan ni èmi ń jà sédè tiẹ̀ ni so ibi tó bá ń lọ inú òrùn mu wà ibi tó bá ń lọ gan kájíkó wọn náà sòsé sọ tó fẹ́ sọ. ẹ sọ pé tí ewé bá ti pẹ́ lára ti o ṣe kún á ti di o ṣe. ẹ yóò di uche tewé bá ti pẹ́ lára uche yóò di uche. ta ọya mò ń gbọ́. kàgá ni kò hmm. ọ̀gá ni ẹni mọ̀ ní ajé àmọ́ ni ti ọ̀gá ṣe ni ọmọ orí ọmọ yí bẹ́ẹ̀ mọ̀ náà. n tó sọ fún mi pé oògùn owó tọ̀gá ṣeun níjó ni ṣé pé ní jẹ́ kọ́ ọmọ wọn máa ṣe rán dáadáa. gaskiya olóṣì ah, ah. ọmọ yẹn mọ̀nà. èmi náà èmi náà èmi náà èmi náà ń rò bẹ́ẹ̀ mò ń rò bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n dúró náà o ẹ Musa má dalẹ̀ mi o mébè mi sọ fún wọ yìí pé èmi náà fẹ́ sóògùn owó o sì ní kò sí wàhálà yìí pé yóò ṣeé ṣe. àwọn fẹ́ ṣẹ́gun owó. ṣe é ṣe nísìn ọ̀gá ti lọ́mọ èmi ti ń lọ́mọ bó la fẹ́ ṣe mo sì mọ̀ pé owó ti lọ́mọ. Ah, <laughs> wàláhí náà ṣe dà ṣe dà sida mẹ́fà mẹ́fà lọ́mọ tó bí mẹ́fà ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ jẹ́ amúkọ̀ kan kíkan tiẹ̀ tabamúkọ̀ kan pátápátá ẹ̀ káwọn náà mọ̀ ṣe bí wèrè àbí kí wọ́n ya wèrè kí wọ́n jájà àní ṣe bí pàmò wọn mọ́ tí owó bá ti dé èmi ó sì fún wọn lówó tí àwa bá ti lówó wo fún mi lọ́mọ kan nú ọmọ rẹ ìwọ náà mọ ọmọ kan a kò wọn lọ lé ológun tàbá ti ti sògùn owó àjọ mọ. ọmọ tí àwa bí kó. tí wọ́n bí. ẹ náà mọ náà. èmi ò tí ì bímọ ìwọ ni bàbá. ah bàbá ti kú tipẹ́ bàbá Musa wọ́n ti kú lọ́yọ̀ọ́ tipẹ́. ọlọ́wà délé fún ẹni àárí ọlọ́wà délé fún ẹni àárí eh, màmá ti àwọ̀ kó. màmá ti àwọ̀. màmá ti àwọ̀. ok màmá tèmi ẹ eh, eh, mo sì níyà ah, wọn bẹ wọn wà lágége. àgégé hmm. làgbàlagbà ni màmá. wọ́n ti dàgbà. làlúgbò làlúgbò ni màmá kó. yóò wà ká yóò wà yóò wà ka eh. o ó màmá nǹkan mọ̀ náà. kaka bẹ́ẹ̀ màmá ti àwọ̀ àwọ̀ mọ̀ náà. kí wàá ló fẹ́ fi wọ́n ṣe. àgùn awo. ògùn owó. ògùn eh, awo. kí n fi mọ̀mọ́ tèmi sọ ògùn hmm. owó. ee eh, làgọ̀làgọ̀ ni màmá ti yẹ mọ̀ náà. ìyá gègé. ee ìyá gègé. kí n fi wọ́n sógun owó. <laughs> wàláhì ìyá ìjà o. wa ṣé o ní ọ̀bẹ àbí kí ni dága dága. ee náà de dága. àpò dága máa fún wọn ládírẹ́sì. ìwọ lọ ságége fẹ̀kan lọ gún wọn lẹ́gbẹ̀ẹ́ kó ṣe kùrù kó pa ah, ah, wọn kó rí bí sẹ wọn lẹgbẹlẹgbẹ ò da èmi anubu mama ni mo ni. lórí burúkú ni ọ Musa eh? tó bá sọ̀rọ̀ gidi ó mọ̀ fi ọ̀rọ̀ awẹ́wà ó mọ̀ fi kẹ́yìn ẹ̀ ṣé mi ò sọ fún ẹ pé oògùn owó tábẹ́sẹ̀ tábẹ́sẹ̀ ó ní kò sí wàhálà nísìnyí wá ní kémi ọlọ́mú ìyá tèmi wá ìwọ ò lè fọmọ tiẹ̀ lẹ́nu ọmọ mẹ́fà. ṣe èmi àmú ọmọ tèmi àfilẹ̀ mọ̀ ni. ẹ kí ni kí ni. àmọ́ ọmọ tèmi àfilẹ̀. kí ni ẹni tí òbí mọ̀ ò sí láyé ni ó ti bímọ mẹ́fà. tani ó bá mi bàbá tèmi dà bọ̀rọ̀ tani ó bá bàbá tèmi dà màlúù. tó bẹ́ẹ̀ ọmọ tó bá ti kú ló lọ mú kó mọ tí àìpé o ti ya wèrè mo rò pọ́nrọ́ gidi ló pè kó sì kò. kàbúdé sí mọ náà. mọ wèrè láàárọ̀ eh, yìí o. kàbúdé géètì mọ náà. lọ sí géètì fún rẹ̀. káyì dírẹ́bẹ̀l. dírẹ́bẹ̀l. ẹ ọlọ́run ni dírẹ́bà ni. Eh, dírẹ́bẹ̀l. tó ṣe nugbọ̀n bí nugbọ̀n èṣù ọlọ́run ni dírẹ́bà ni. wáyé ìjà bí n bá níná jó lórí omi ẹ pé kí n lọ́rẹ̀ bẹ̀rù ẹ̀ wá ó ṣàní di pàtàkì tóun gbogbo fi ń ṣẹlẹ̀ ọmọ ò lè jọ bàbá ọmọ ò lè jọ bàbá ọmọ ò jọ bàbá ká bínú ọmọ ẹni ni là ń jọ o ọmọ ewúrẹ́ kò lè bímọ jọmọ àgùntàn ọmọ ò lè jọ bàbá ká má bí nù ọmọ. Don't tell me what is not ẹni kẹtẹ́jì sọ̀fìn ọ̀la kẹtẹ́jì sọ̀fìn ṣé kẹtí àbúrò ẹnìkan ló wà nínú odò ni tó bá jẹ́ pé bí gbogbo àwọn ọmọ olówó tó wà lágbàáyé ṣe ń wùwà ni àbúrò ẹ̀ ṣe ń wùwà irú wa yóò ní ráyé gbé. calm down ọ̀rọ̀ yóò kì í sọ̀rọ̀ ìjà náà. ìjà ni o tó bá jẹ́ pé èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ làbúrò ẹ̀ rẹ̀ nǹkan báwo ló ṣe máa fi o. ṣó gbádùn ọ̀rọ̀ rádáadáa ni nǹkan tó ń sọ lẹ́nu yìí ẹ kí ló dé tẹ̀yìn obìnrin ò ṣe kí n parí ọ̀rọ̀ yín síbi tó dáná. ó oh, so ó lè dùn ẹ́ mo lè máa jọ̀wọ́ àtàbúrò ẹ lójú. jọ o bùkún mi kí ló fẹ́ ṣe fún wa. má ṣe mẹ́wàá máa ṣe mẹ́wàá máa rape àbúrò ẹ̀ yẹn so àbúrò ẹ̀ máa lè mọ bí àwọn tóun náà rape bó ṣe ń feel lára ìwọ náà dẹ̀ lè mọ bí àwọn victim tí àbúrò ẹ̀ rape báwọn náà ṣe ń feel kò jù bẹ́ẹ̀ lọ. o ò ní lè ṣe yẹn wàá gbálé yíyọ wàá lọ jókòó síbẹ̀ ni wàá lọ ṣe máa ma fi kíní mi ṣe give away o ò ní ṣe bẹ́ẹ̀ èmi wí sọ́mọ àlẹ́ obìnrin lọ bàbá mi. hi shall blow your head off who is the man. ta ló jẹ́ the man. commissioner. I need your wife and your son. Ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí, ìdúró sísẹ́. Honorable! Ìbẹ̀rẹ̀ ò sí, fẹ́ni tó. Odò mi. Fẹ́ni fẹ́ni mi. Ṣé kò lé mi kiri? Ṣé kò sọ mi káàkiri? This is the last one tí mo máa fún yín tí bá tún padà rí lẹ́yìn mi. You be sorry for yourself. Yes. What is going on? Mo Already, láti listen to instructions. Shut your mouth. All right, sir. Bàbá tí mi mọ̀ ni pé wọn ò ní pa wá. The worst ọmọ ní ká san ransom. Your governor, your governor killed my best friend. Running, running, running, running. Kìlẹ̀ ṣe bí? Àmú. Kìlẹ̀ ṣe bí? Àmú. Kálọ̀ ẹ̀rí ní tẹ̀ ń sáré ní ìgbàgbọ́ ìsá i hope all is well. mo sáré. and you fail. running running man àgbàlagbà tó ń sáré bí olè nǹkan nǹkan lè. Um, doctor nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi sì ni pé àbúrò mi Ọláyínká kò wà mentally disorder. no he's not like I told you he's mentally fit ṣùgbọ́n mo kàn notice pé ayọ̀ ayọ̀ jù ló ń dà láàmú wọn á wò pé ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ ṣe hàn pé ọgbọ́n ọmọdé ló wà lórí tiẹ̀ ẹ̀yin lè máa wá mọ bẹ́ẹ̀ ṣe máa fà á mọ́ra bẹ́ẹ̀ ṣe máa bá fi come back to his normal senses. Thank you very much, doctor. Yeah, oh, you're welcome. Back to you, Mr. Bade. Yeah. Result test it mo run fún yín. Ó show pé ẹ kí n rest o. Ṣé rí ẹ láti máa rest. Then kéde máa mu omi púpọ̀. Yes. Then ẹ má dẹ̀ gbàgbé àwọn oògùn tí mo prescribe fún yín yẹn. Ẹ máa lò dáadáa. Ẹ ṣé gan-an. You're welcome. Thank you very much once You're welcome. Okay. Yes, ma'am. Take care. All right, ma'am. rẹpẹtẹ. kí ni mo lè ṣe. àbáwo ni mo jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ láti ìjọ ọ̀dẹ̀ ṣé ìgbà kó o mọ̀ nǹkan tí mò ń sọ àkí ló ń ṣe ẹ̀ náà. ṣàǹpẹ́ tó ti dé lọ́sàn-án ẹ̀dẹ̀ mọ̀ pé ibi iṣẹ́ ni mo wà. wà á nà. kí ni gbogbo nọ́sẹ̀sì yẹn náà ẹ já wèrè ni. kí ló ń ṣe ẹ̀ náà. kí gbogbo ṣe lè báyìí sí. kí ló ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ a ní ká fowó tún ẹ ṣe. kí ló ń ṣe ẹ̀. Ọláyínká ẹ̀gbọ́n mi kí ló dé tó ń wá ara sọmọ lọ́mọ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀. mo kàn bá ṣe ni ẹ̀gbọ́n mi ṣe jù o bá ṣeré báwo o bá ṣeré lánàá ọgbẹ́ mi. ẹ jẹ́ kẹ́ ń jayé orí mi náà mi. come on get inside jàre jẹ́ ká lọ jọ. o má bínú máa jàjọ torí ọlọ́run. wá ṣé driver ẹ lè mi jẹ ni. yínká kí ni problem tó ní ná. ẹ̀gbọ́n mi aláàánú ti pọ̀ jù sáré. Ah. okay, uncle? Yes, this is Bukumi. What? Eh, Ibo, ibo, ibo lo ti ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Okay, okay, Mark pe ọkọ mi nsìn, you be oh, don't even worry, I'll be there, I'll be there. Okay, bye. Ah, kí ló tún ṣẹlẹ̀? Irú wo leléyìí báyìí? kí ló ṣẹlẹ̀. Ah, ah, wèrè àbúrò ọkọ mi ni ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti lọ jàǹbì kan sí ibẹ̀ náà ti ń pè mí ẹni tó bá jẹun tó mọ̀ mi tó wà ń bẹ̀ ńkọ́. olórí burúkú yẹn. Ah, olórí burúkú tó pé yẹn gangan ni. kílẹ̀tọ̀ tí ì pa ọlọ́run tí ò bá ń ṣe pé ọlá ẹ ọlá èèyàn téèyàn máa ń jẹ. ẹ má bínú jẹ́ ń sáré pọkọ mi ǹjẹ́ fẹ́ gbé lọ́kàn sókè ṣé wọ́n wà òkè pẹ̀lú nǹkan tó mú yẹn Thank you for coming, Uncle. I ṣé gan-an, appreciate. Hello, babe. Hello, can you hear me? Kí ló fẹ́ ṣé wọ́n rí nǹkan tó láìpẹ́? Wo àbúrò ẹ̀ tún ti bẹ̀rẹ̀ o, ó tún ti bẹ̀rẹ̀. Wo wọ́n sọ pé ó ti ń jàǹbì kan, ó ti dàbì kan rú. Ẹ̀rù báyìí, ó fọ àwọn pé gbogbo ọ̀pẹ̀rẹ̀ oníta ilé máa dùn. Tó bá tẹ̀lé báyọ̀ tìyàwó, ṣerú èmi ni. Ah. Ó tún lóyún láyà wá sí kàbá mi. Wọ́n máa ṣe fún ẹ̀, you go correct ọ̀rẹ́ mi ó gbá mi. ariwo kọ́ ni music ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ pé o ṣé ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ abẹ́lé ìmọ̀ ra ìlú yẹ èmi ó gbá mi. bàbá ọkọ mi bàbá ọkọ mi ẹyin ẹyin dà bàbá ọkọ mi bàbá ẹ bẹ yẹ yẹ yẹ ojú mi ojú mi yẹ yẹ yẹ yẹ ojú mi ojú mi o ẹ gbà o ẹ ojú mi ojú mi ojú mi o ẹ gbà o. condition ojú yẹn ti worst gan àwọn particles yẹn ti rún sínú ojú wọn àfi ká ṣe operation yẹn ni. Ah, dókítà nǹkan tẹ́ ń sọ fún mi ń sin ni pé kò sí nǹkan kan míì tá a lè ṣe àfi kí a ṣe operation fún ìyàwó mi ẹ má jẹ́ n parọ́ fún yín kò sí nǹkan míì tá lè ṣe ju operation yẹn lọ. ok ma tí ẹ bá parí operation rẹ ìyàwó mi tún máa fi ojú ẹ rí lọ. lágbára náà ṣe mọ̀ pé àwa doctors a kàn gbìyànjú ni but mo assure yín pé wọ́n máa fi ríran ó kàn lè jẹ́ pé within a year wọ́n lè má ríran dáadáa. láhùn láhùn láhùn. but tó bá yá wọn á fi ríran with the help of glasses. so Bùkúnmi ò ní fi ojú ẹ̀ ríran fún odidi ọdún kan. mi wá nífẹ̀ẹ́ kẹrù bẹ́ẹ̀ yẹn o. ọkọ mi gbádé. darling. ẹ ìwọ dà. ló dé òṣùbọ ni. òṣùbọ. ok o ti tọ i'm sorry. mo jẹ́ láti wá toilet. don't worry má stress ara ẹ ìfẹ́ ò ní ìdààmú ọ̀rọ̀. I'm sorry. Anyways, ó dùn mí pé o ò lè ka lẹ́tà tó wà lọ́wọ́ mi. Ah, lẹ́tà hmm. Letter, wo nìyẹn? Letter. lẹ́tà. Lẹ́tà wo? Wait wait Ma bọ̀ dára ẹ̀ ah. sack lẹ́tà ni. Sack lẹ́tà Sack letter. ni. Kò sí mo ṣe é, kò lọ, kí lè ṣe mí ó gbójú lọ́wọ́ mi ó tún gbaṣẹ́ lọ́wọ́ ìmọ̀lẹ́ mi. Baby, that's okay. It's all right. It's all right. It's all right. It's all right. It's all right. Yeah, let's go inside. So I can unlock your house. Sorry. It's alright. Yeah, wait, wait, wait. It's okay. It's okay. Yeah, let me. Uh, mommy, ṣé mọ̀ pé ara nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn pé ọlọ́wọ́ kọ́kọ́rọ́ tó bá dá kò ní fi kọ́ nǹkan tiẹ̀ nìkan ó máa fi kọ́ gbogbo èèyàn ni ọláyínká ṣe tiẹ̀ ń sìn nǹkan yẹn ràbàràbà ẹ̀ náà ló bá mi débi kan sáàkì mi níbi iṣẹ́ nígbà tó jẹ́ wípé ìyàwó mi èmi náà máa fẹ́ dúró láti take care láàárọ̀ mò ń late everyday gbàdáwọn yẹn dẹ̀ wò pé àwọn olè yẹn dé ọmọ àfi kan sáàkì mi the next thing wọ́n ní kí n lọ jókòó tí ìyàwó mi ti mò ń tọ́jú ṣé mo ń sìn iṣẹ́ iṣẹ́ ni fẹ́ máa wá káàkiri ń sìn ni àbí ṣé ọmọ yẹn ń sìn àti lè gbé lọ sọ́sítútù ṣe gbàsà o ibì kan lọ́sàn àmà tí màmá rówó mọ̀ sí ẹ̀kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. adé má bínú ọkọ mi fọlọ́run bá bẹ̀ ọ̀nà ni mo máa bẹ̀ nítorí pé ọ̀rọ̀ àbúrò ẹ̀ láyínká àgbàdo tí ọlọ́run dà sí wa lágbàdá gbogbo ẹ pátápátá la kúkú yan. Hmm máa bẹ pé kó má bínú ni o nǹkan tó kúkú ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ kádàrá ni kò ní lọ láláì destiny can never be changed gbogbo bí ìyàwó ẹ̀ ṣe rìnrìn àjò yẹn a ti kọ́ ni àwa ní kọ́ láburú mọ́ wa lágbára ọlọ́run eléyìí tó ti wá ṣẹlẹ̀ yìí kò ní ju báyìí lọ má bínú ọkọ mi ṣó ti gbọ́ ọlọ́run bá mi fún lálàáfíà láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan tó wà lágbára ẹ̀ tó dàbí ìyá tí ò jẹ́ kó ríran ọlọ́run bá mi tọ̀ wọ́n lẹ́sẹ̀ agbára ọlọ́run mo gbà ládùúrà má bínú ẹni bínú sí láyínká ni and then ọ̀rọ̀ àwọn arábíṣẹ́ yìí tó ká ẹni wọn ọlọ́run ti tẹ́rọ̀gì fún ẹ ti pẹ́ ìwọ ló fẹ́ súnlé ìwọ náà ló fa ògbélé tó ń fi lè ra wa lára yìí o torí ngbà tó ṣe tán ìwọ ló ló fẹ́ dúró sí kọ́ńpìnì bàbá ẹ o nígbà tó ṣetán ìwọ ló ní ẹ o fẹ́ lọ ní experience ń ta o o fẹ́ ṣiṣẹ́ ní company dáàdi yín o o fẹ́ ṣe pé o fẹ́ ṣá o kò sẹ́ni tó ní o má ṣiṣẹ́ ní company dáàdi ẹ in fact tí wọ́n bá take over company bàbá yàn iyì ló jẹ́ fún bàbá ẹ pé à mo mọṣẹ́ yìí mo tún fi lọ́mọ lọ́wọ́ kò síbi tó náwó mú nínú gbogbo company bàbá ẹ tí o ṣiṣẹ́ ń bẹ̀ o tún ní ṣiṣẹ́ ń bẹ̀ lásán ọ̀gá ló tún máa jẹ́ ń bẹ̀ àbí dádì ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ bí ni. ọmọ gbọ́ gbogbo ẹ̀ ló ń ta sí mi létí gbadé mi ní fẹ́ kó wọ́ọ̀rì ààrẹ púpọ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ló yé mi gan bet nǹkan tí màá sọ fún ẹ ni pé kó má wọ̀ọ̀rì kó fọkàn ẹ balẹ̀ sórí ti ìyàwó ẹ tí nǹkan affect ojú ẹ tó dàbí pé kò ríran táwọn dókítà sọ pé after a year ká máa wò náà if after that one year tí nǹkan kan ò positive ò bá ṣẹlẹ̀ èmi á gbé lọ sí abroad màá gbé lọ sọ́dọ̀ àwọn specialist tó ah. máa tún ojú ẹ̀ ṣe á dẹ̀ ríran padà lágbára ọlọ́run agbára ọlọ́run ẹ ṣe mọ̀ pé dáadáa don't worry ẹ ṣe gan-an then tó níṣẹ́ dé ó dàbí pé wọ́n sá kẹ́kẹ́ nípa ṣé a ti sọ fún ẹ tẹ́lẹ̀ náà ìwọ ló sọ pé i want to go out and do something for myself má kọ application lọ sí anywhere mọ́ iléeṣẹ́ mi tó wà ń bàdàn you take over take over that company bó èèyàn ògì wà láyé kó máa pín ogún bẹ́ẹ̀ tí èmi pín eléyìí fún ẹ it's your own from now on take care of it take good care of it. ṣọtígọ ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan kí ni mo sọ fún ẹ mo ní ìwọ ló ní gbogbo ẹ property baba yẹn lẹ ní gbogbo ẹ ibi tó bá ń wẹ̀ sí ló máa náwó sí ń bẹ̀ nínú gbogbo èkéyìí tó bá jẹ́. thank you ma god bless you ma thank you ma. Mm kai are shuwa ba biya soro kalau kalau ale miya talewo talewo aba talewo talewo ko afu miya dere kai awo kai za so tete mana o ti sa so kí ló ṣẹlẹ̀. tímọ́tímọ́ tèmi mọ̀ náà. ṣé o jẹ tẹ́tẹ́ ni. ẹ e bàtẹ́tẹ́ bá wà láyé. má bínú o. Eh so belief yìí pé láti bí wákàtí kan ní ìsìn tí ẹlẹ́gbọ́n àgbà ti wọlé so mọ̀ ẹ́ pé àti ìgbàriwo ó sì yẹ ká ti gbàriwo gan. wọ́n yóò rà ariwo. mọ́lá musa. ee wọ́n yóò rà. kí ló ṣẹlẹ̀. ariwo ò ṣẹlẹ̀ mẹ́lẹ̀ ẹ̀mí pariwo kò ṣẹlẹ̀ àbí wèrè ń ṣe brọyàn àbí wọ́n bá mi gbé ìyá yín ṣe pè ní mọ́lá eh, musa. a ní ẹ̀gbọ́n eh, gbadé tó wọlé eh. bó ṣe wọlé ó sọ géètì gbà mo sì ń kí kò dáhùn níṣẹ́ ló lejú kankankan èmi wòye pé ó fẹ́ lọ fight against ẹni mi nulẹ̀ bó sì ṣe wọlé òun yẹ ká ti gbariwo ni mò ń sọ fún ẹ pé ṣé wò ó gbariwo ni. gbariwo èmi ló pé ìwọ fẹ́ àjẹrẹwò tèmi ní mọ̀ náà. ṣé èèyàn kú fún wọn ni àbúrò èlélẹ́ ni. Ah, ariwo. kí ló ṣe ọdún òṣogbo. opa opa ló bà mí mọ̀ náà ọ̀pà. e ọ̀pà. ọ̀pà. ọ̀pà ọ̀pà. ta ló fọ ọ̀pà fún ọ. bàbá tí ìwọ ló fọ ọ̀pà fún àwọn méjèèjì mọ̀ náà. ṣé bàbá ẹ kú ni. ee tupẹ́tupẹ́. ẹ̀ẹ́ ẹ̀ máa kún. gbẹ̀wúrẹ́ bá fojú ẹ̀yìn afẹ́pẹ̀fẹ́ lẹ́pẹ̀ bínú ẹran bá mọ́. gaskiya wallahi. báńkù tán bá fojú ẹ̀yàn afẹ́pẹ̀fẹ́ lẹ́pẹ̀ bínú ẹran bá mọ́. lélẹ̀. Musa ṣe bó gbọ́ Yorùbá díẹ̀díẹ̀ ìwọ kan máa sọ fún mi pé a ò rí tí má ti sọ̀rọ̀ kan a ò rí bàbá musa dà. musa ìwọ sọ fún mi pé a ò rí mọ̀nà. mo sọ pé a ò rí níbo lọ lọ́nà a ò rí bàbá ẹ ló ti kú tipẹ́ báyìí kò ti ya wèrè. n tó sọ fún mi ibi wọn gbé adìrẹ wọlé òun ni mò ń dá padà fún ọ tó bá mọ tó wáá gbé tiẹ̀ ó di burúkú àkàṣe kejì ẹ náà. Ah, ah. kí ló dé tó jẹ́ pé àmọ́ fẹ́ serious wọ́n fẹ́ ṣe wèrè. so mọ̀ pé àtijọ́ tí wọ́n ti já mi sí hmm. nínú ilé yìí pé n tọ́gà ṣe rè àtijọ́ lèmi náà ti ń wá ọgbọ́n ọgbọ́n tí mo ti fẹ́ kó mọ̀ jẹ́ pé gbogbo sẹ́tà ń ṣe gan àkànṣe lórí asán ni so mọ̀ pé another side ọ̀gá mú lánàá bí kí ọ̀gá kí wọ́n bọ́ta lóru kí wọ́n máa fomi kọ́ máa fomi wọ́n lẹ̀ inú aṣọ dúdú níwò ìpérú kí ni gbogbo eléyìí báyìí torí Ọlọ́run. Eh, aṣọ dúdú aṣọ dúdú kọ́má eh, ìgbà tí bàbá tèmi ṣe ra òkú mi aṣọ dúdú àmọ́ fi ṣe ra òkú mi omi tí ọ̀gá tí àwọn ọmọ dẹ̀ omi àyè ni àlọ́ olómi àyè rẹ okúmọ́ omi àyè. àforí ẹ dàrú ni wèrè lélẹ̀ ni mọ̀jẹ̀ nǹkan mọ̀jẹ̀ ń jẹ gbèsè o orí àti dàrú pẹ́ẹ́pẹ́ musa musa ṣé n tó fẹ́ sọ ní gbogbo nǹkan tá a sọ lẹ̀ orí kankan sọ sí. kò sí mọ̀nà nítorí kàn sí fún mi lára torí tí máa sùn tí máa lálà àlá máa ń ṣe. ara fún mi sí ọ ni o mo rí i pé ọ̀gá wọ́n tẹ́ pẹpẹ rẹ síbi aṣọ pupa nu lé báyìí wọ́n á gbégbá kan lé ọ lórí ọ̀gá kan wọlé ni gbúrú kúrú tí wọ́n já wọlé pura ọ̀gá kan pé mala musa bẹ́ẹ̀ lówó ń dà musa. ayé wa owó ọ̀dà musa owó ọ̀dà yóò wọ ọmọ náà musa owó ọ̀dà ayé wa wàláyé ìdè cháwó musa owó ọ̀dà ọ̀gá musa mọ̀nà owó ọ̀dà musa owó ọ̀dà yóò wọ. ibi tí a padà yọ sí musa yóò guy you see nǹkan tí mò ń sọ gangan ni pé mo ń enter club carry money i mean big money enter club spend am. bọ́ ọmọ kí ló fi o. you know what ṣé o mọ̀ pé mi ò ronú bó ṣe ń ronú yẹn ṣáà. ẹ báwo ló ṣe ń ronú. àṣe ọmọ ọba mi kò ń rò pé ọmọ mi kò just carry convo. ṣáà mọ bí mọ́tò yẹn kókò tó tẹ̀lé àwọn mẹ́wàá pẹ̀lú àwọn ọmọge àwọn ọmọ ah, ṣé o mọ bóyá o mọ bí Davido ṣe máa ń to mọ́tò yẹn ni go choke ah go choke dem. sí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kókó mọ̀ lájọ ń sọ o mo ò carry babes mo ò carry money na the same thing but na money be fine bobo. ọ̀gá wọn ni ọ̀kẹ́ akẹ́kẹ́ kò dé fine bobo. <laughs> yóò wá ọ̀gá ọ̀rẹ́ ọ̀tọ̀ ọ̀gá tèmi mọ̀dà tímọ́tímọ́ iná nẹ́fà ó súnmọ́ ti àgírí ọ̀gá àdìdírí kan fò. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ kí ni ilé ìjàre. guy kí ni gbogbo ilé yìí see this guy na. ọ̀gá asọ́lù mi. ọtí tá a fi ṣe fàájì bíbá yìí kí ló dé. ẹ fàájì mọ̀nà ọtí fàájì. aboki. ara tiẹ̀ sáfìtì tààrà mọ̀nà. aboki are you alright. ah wàllayi babu alright. stand up. Ah sọ fún bọ̀bọ̀ kó dìde náà. kí ló ń ṣẹlẹ̀ ṣé dogun máa ń gbà yín láì pé ká jókòó tiwa pé kájọ máa ṣe fàájì. Ah, sọ fún bọ̀bọ̀ kó dìde. ó yẹ dìde afa. you wan collect. Ah, collect oh, money oh. man collect money. this guy wan collect. Ah. abu nanje de ṣe ne mana. sọ̀rọ̀ bọ̀ fún iṣẹ́ kọ ni kí ni gbogbo eléyìí báyìí. sáré máa wú ẹ̀rọ kù. oga adeyeye your your friend is a fine girl. see wetin he send you you don't bring am Waiting, dis guy send you eh. you see him. You eh, eh, see him, man. ah ah hey ọmọ ọmọ Hey, ọmọ ọmọ ọmọ ọmọ it's a fine fine girl guy a very handsome girl guy who be guy you won't collect eh eh collect kudi mana you won't collect eh bana son collect bana ah. son collect kaya n collect ọmọ ti. ṣe sọ̀rọ̀ bọ̀bọ̀ ìlànà kò dẹ̀ ṣe ń á. guy sọ fún bọ̀bọ̀ ìkókó. ó yà dey go dey go dey i dey go this one dey fine boy. ẹyẹ kai sọ wo mọ̀ mi nẹ. bó ṣe máa ń ṣe wéwèé nìyẹn. ọ̀gá kai bọ̀dọ̀ orí ni wọ́n ní wọ́n náà kágá ni dẹ́sẹ̀kọ́tò wàlá àjọbọ̀rọ̀ ló sọ́kọ́tò tí my G, my G, leave jare. Wà ṣùṣọ̀pù ibò bọ̀ yìí, ṣùṣọ̀pù ó lọ màṣá. Ẹ máa ń ṣe ní ẹkú wọn kó ti mú àwọn ọmọ Haúsá yẹn. Wà á ní ìdáná náà. Kò ṣe lè, kò ṣe lè. Lọ́jọ́ ni ló ti ṣùgbọ́n tí tó bá òkè pé lè ní kó tún kó máa tẹ̀ sí ọ̀la. What's this? Uh-uh. Uh-uh. happen? You know they look face. You know they see. No see say this place na VIP. Alaye mi bati ẹ wa, Alpha guy. Ṣé I never tell you say make you no deal with my baby again? Wetin dey sup for here? Ah, dúró náà, dúró náà ṣé mi ti sọ fún ẹ pé mo lè fẹ́ mọ́ ni. abó pa àfẹ́ra mọ́ ni. so jọ ṣé òkè ti sápò gbogbo gbà tí máa ń sọ fún ẹ pé mi ì ṣe mọ́ o ò dà wá wò mí látòkè dé sàlẹ̀ ṣé mo jọ ẹni tó lè fẹ́ ń sìn wo olówó láyé mọ o olówó lèmi bá lọ o confirmento má stop me around kiri mọ. so ti gbọ́ o ṣáà ti gbọ́ nǹkan tó sọ kí ló ń ṣe é so nídòwó ni bọ̀bọ̀ gbani na. i no understand o. olówó láyé mọ̀ wetin dey do for here. obi ba tó bá nídìí owó máa fẹ́ lówó nǹkan tó bá ṣe tilẹ̀ ló ń gbé àwọn ọmọ tó dáa tó bá ìṣòro tó lè fi tọ́jú ẹ̀ ni. a ti rẹ pé mo ní nǹkan tó ju owó lọ. Ah, guy, babe, guy, I go see you. Bye bye. Babe! Babe! Yeah? Yes, babe. Coffee tonic if I I'm sorry. Thank you, baby. Mm. That's it. That's it. Uno. Thank you. <laughs> ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi sì ń dùn lásìkò pé ojú ẹ̀ o ti fi ń rìnà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ um, gbogbo òkùnkùn tó dẹ̀ kọ̀ nínú ayé wa Ọlọ́run á tẹ̀ mọ́ lẹ́sẹ̀ lágbára Ọlọ́run máa wáyé òkùnkùn lágbára Ọlọ́run Ọlọ́run dẹ̀ ní jẹ́ kára burú mọ́ ṣètò gbọ́dọ̀. I'm ah, sorry. kí tẹ̀ ni mo fẹ́ ṣe ẹni tí ò bá ti gbà kádàrá ó máa gbà kó dúró ni so àgbélébù ti tèmi ni mò ń gbé yìí. <laughs> anyway sọ̀rọ̀ náà ló gbà okay mm-hmm. oh, sorry my phone. hello orúkọ mi ni Gbadé Ọlátúbọ̀sún kí ló ṣẹlẹ̀ àbúrò mi ọláyínká ó pààyàn ẹ jọ níbo ló wà ń sìn ok mo ti gbọ́ sà mo máa débẹ̀ ẹ̀ ń sìn sà yà mo ń bọ̀ ok sir thank you sir. babe ṣe fẹ́ gbọ́ o ò lọ sí anywhere Darling, àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń ní kò dáa ká máa fi ìka san ìka lótìtọ́ àti lódodo Ọláyínká ní àwọn nǹkan kan tó ti ṣe fún ẹ tó dàbí ẹ̀dùn ọkàn àbí ká sọ pé nǹkan aburú tó ti dá sí ẹ lára ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ ká gbà fọlọ́run àbúrò mi yẹ òun ṣe tiẹ̀ ni ọlọ́run dẹ̀ ti mú ìtò dá wa ọmọ burúkú ni lótìtọ́ bọ̀ kò possible ká lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. òwe àtijọ́ nìyẹn ọmọ má pa mi ọmọ má pa mi tó bá yá ó máa dán ọmọ má para ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ òun tó wò sùnsùn tó pààyàn ó di dandan kó fi ojú balẹ̀ ẹjọ́ kó dẹ̀ ràn ọ́ lọ sẹ́wọ̀n bóyá dẹ̀ máa pa òun náà dànù ni. Hmm. darling àní kó máa bínú àwọn agbábọ̀ wọn ní ká máa máa bínú tán tínú bá ṣì ń bí ẹ tó bá ń gbọ̀rọ̀ láyìnká ó máa dàbí ẹ kan tí ṣubú àtọ̀lé òkè ìyàwó mi máa ṣe tó tó báyìí. mi ò ṣe anything. ó ní láti lọ. ọ ò lè lọ torí pé bàbá tó bí yín lọ́mọ gan àwọn gógó fúnra wọn ò lọ tó kí ló dé tó jẹ́ pé wọ́n ló máa lọ ṣé wọ́n ló bí ni kí ló dé ó ti jẹ́ pé tó bá ti dáràn báyìí ìwọ ló máa ń kó gbogbo wàhálà gbé sí ayé ẹ̀wà bá ṣọ́ọ̀ṣì ọmọ márùn-ún kíkọ́ pa ni kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ṣé bọ́kùnrin nìwọ náà ó ṣe máa ṣe jàgídíjàgan kó máa jà káàkiri àdúgbò sóbìnrin ní ẹni kí ló dé ibi tó bá wà dé la wà yìí òun ni mo dẹni tó ń lògò kí ló ṣẹlẹ̀ mi ò gbọ́dọ̀ kí n máa pariwo mọ́ kọ́ndíṣàn mi o mi ìfẹ́ wàhálà o. ìyàwó mi ò fẹ́ kó máa pariwo ló pariwo sórí nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé tí mi ì bá lọ ọ̀sì ò ní lọ ṣé o mọ̀ pé àjò méjì lọ Ọláyínká nìkan náà làbúrò tí mo ní mi ò dẹ̀ ní yájú mi sílẹ̀ kí n máa wo níran popsi ti dàgbà ṣé you understand wọn ò lè máa sáré káàkiri take a look at bí popsi ṣe ń ṣe ńgbà tí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn náà ṣé wọ́n lérò pé popsi mi lè máa wá kó máa wá bá wa lọ́sibítù wá ṣe gbá wá ṣàwò mo sì pọ̀ tí mo fẹ́ ṣe é. babe ìwọ náà ti sọ mọ́rọ̀ nǹkan tó ti mú popsi tí wọn ò lọ òun ló dífá fún kí ìwọ náà jókòó sílé ah ṣé kankan ilé tí òun ta ẹ́ǹdì ni kí ló ṣẹlẹ̀ ah. I'm asking you this for the last time. Why did you kill her? Pátá ni. Ah, Ọ̀gá ọlọ́pàá, wọ́n lèmi kọ́ ni mo pa. Lóòótọ́ là ń já níbẹ̀ yẹn, ṣùgbọ́n àwọn tó yìnbọn ti sá lọ. Do you think I don't know the games you're playing? ó fi ṣe kàkà kíkú má jẹ sèse a máa fi ṣàwádànù ni if you can't have her no man on earth will do. bíi ti báwo. really ṣé o rò bẹ́ẹ̀ mi ò mọ̀ pé lady tí o pa yìí ìwọ àtàwọn guys ẹjọ́ ń jà ẹ̀ ń jà torí tiẹ̀ ni so wá fi ṣe pé tó bá kúkú ti pa kò ní sí nǹkan tẹ́ fẹ́ máa jà sí mọ́ isn't it. ọ̀fíìsà ṣé kí n máa parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi ni mo lè mi kọ́ ni mo yìnbọn èmi kọ́ ni mo pa okay fine let's assume pé ìwọ kọ́ ló yìnbọn but ọwọ́ ẹ̀ láti bá ìbọn ibo ló ti rí ìbọn tó wà lọ́wọ́ ẹ̀. lóòótọ́ ọwọ́ mi lẹ ti bá bọ̀ mo dẹ̀ fi ń ṣe self defence fúnra mi ni. self defence you say. yes. by the way where did you get the gun from. Mm, dádì mi ló rà fún mi. dádì ẹ ra ìbọn fún ẹ. who is your dad. ǹgbọ́n. Mm -hmm o lé mi lè mi rà bọ̀ fún ẹ. ara sà. ṣùgbọ́n o lé mi kọ́. ṣùnà ibo ló rò pé wà tó fẹ́ máa parọ́. ṣé wọ́n kọ́ lọ sọ fún mi pé dájú ẹ ló rà bọ̀ fún ẹ or is this not your dad. I'm his father. It's my dad. ooo oh, o fẹ́ máa deny nǹkan tó sọ àbí torí rẹ̀ ìtẹ̀rù bẹ́ẹ̀ smart báyìí náà làwọn náà ṣe máa ń proof pé a smart jù yín lọ gbogbo conversation wa wà mí o mo record ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ tó kọ́ ẹ̀ tètè sòótọ́ sí kó má jẹ́ kíkiní di nǹkan mímu ẹ lọ́wọ́. mo mọ̀ mọ́ sọ ni mo mọ̀ kúrò wọn mo mọ̀ implicate dáàdì ni torí mo mọ̀ pé tí mi bá implicate wọn wọn ni wá síbí báyìí. bẹ́ẹ̀ni sọ́nkan. o mọ̀ mọ̀ implicate dáàdì nǹkan tó ń sọ ìṣó òrùpọ̀rọ̀ ni o mọ̀ pé implication tó fẹ́ fún dáàdì yìí sí o lè rán wọn lẹ́wọ̀n. ẹ̀gbọ́n mi mo mọ̀ nǹkan tí mo ṣe o gbogbo nǹkan tí mo dẹ̀ ṣe láti ẹjọ́ yìí mo mọ̀ ṣe ni mo mọ̀ ṣe fún dáàdì ni mo mọ̀ ṣe fún wọn mo fi ṣe pé gbà fún dáàdì. gbogbo eléyìí tó ń ṣe bí ẹ̀mí mi ló máa fún aṣọ ọmọ láàárọ̀ kùtùkùtù yìí mú jáde tó bá ti sọ ibi tó lọ fún mi lánàá o níbi ọkọ tó ń lọ lẹ́nu. oh well done ibi tí mo lọ lánàá ló ṣe bòmí so láàárọ̀ kùtùkùtù nice tó bá fẹ́ mọ ibi tí mo lọ lánàá wá wá lọ bá àná yẹn wá wá kí àná wá wá pé àná o mo fẹ́ bí ẹ ibi tí Ọlátúnbọ̀sún tó lọ o lọ́bìnrin lọ́wọ́ àná náà wọ́n máa disturb me. really yeah. Eh, èmi àti nàdúmá wà ń bíbá ẹ lẹ́nu sẹ́. wà níbo. kò síbi tó ń lọ nínú ilé yìí my friend kó o lọ́wọ́. doctor i will not lie to you inú mi ò dùn pẹ̀lú orí wheelchair tíyàwó mi wà yẹn like please help me out kó tiẹ̀ jẹ́ pé ìyàwó mi máa máa rìn pẹ̀lú walking stick i'll be very much glad i don't mind iyekíye ní amount i'll pay it um, i'll pay it ẹ jọ̀ọ́. mr olatubosan with you. Our doctor kan ń gbìyànjú tiwa ni. Ọlọ́run ló ń fihàn ní ìwòsàn. Spinal cord yẹn ó ti damage. Seriously like ó ti damage gidi gan. The only solution just one solution. Yeah. Ni wheelchair wọ́n dẹ̀ ti wà lórí already. If there is anything I can do to help you, I would gladly do it. I can feel your pain. Ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ rò pé inú mi dùn ni, mọ́mí wà ń yẹn, wọ́n lè dìde mọ́mí wá bẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn ò lè rìn tó bá fẹ́ sùn àníwá láti gbé wọn lọ sí orí bẹ́ẹ̀dì kan tó lè sùn ni wọn wúlò fẹ́ mi wọn wúlò fẹ́ níbọ̀dì ọgbẹ́ inú mi máa dùn ní. Daddy yes ṣẹ́yìn náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó tásìkò kẹwàá mú nǹkan tó jọ mọ́bìnrin kò nínú láìfún pátápátá because nǹkan tó ṣẹlẹ̀ sí ọláyínká yìí tó fi wúwa tó wù yìí same thing tó rí i ṣe mọ̀ wípé mọ̀mísí mi nǹkan tó yàtọ̀ díẹ̀ ni láàrin àwọn méjèèjì màámi ṣe ẹ̀yìn lẹ́sẹ̀ kékeré ẹ̀dẹ̀ kọ ẹ̀ dáríjì wọn ẹ̀ jẹ́ kí màmá mi rí mi ẹ̀ jẹ́ kó láǹfààní láti lè máa wọlé yín ó dẹ̀ wà lórí ìrònú fún àìmọye ọdún orí ìrònú yìí ni màmí dẹ kù sí ah dádì ẹ ṣe dáadáa o i'm sorry you're sorry i'm sorry dádì ah i'm so sorry. Um, mr dadi um, ẹni sọ um, chief ṣe rí àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ẹni tó lówó lọ́wọ́ òun kọ́ lálágbára ayé o ẹni tó nípò kò kí n ṣalágbára ayé ẹni tó lókìkí tó jẹ́ ìlú mọ̀ọ́ká kò kí n ṣalágbára ayé ṣe rí ẹni tí ó rí ìbínú tí ò dẹ̀ bí òun gangan ni alágbára tó lágbára tó ju gbogbo agbára lọ torí ìbínú tẹ̀wé yẹn kò mọ̀ pé lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o um anyways family problem ti ní ẹ um since tí a ti confam pé ìbọn tí ó wà lọ́wọ́ tí wà licensed um àní ṣù pẹ̀lú yín but ọmọ yín máa ní láti délé ẹjọ́ because òun àtijọba lọ́jọ́ lẹ́jọ́. you want to change him to court. no definitely he is going to court. can I can I invite my lawyer. Oh, sure. You are free Thank you. Hello? Yeah. Come and take the boy. Bye.

wọ́n ní tó bring me here ó dẹni kò lè bá mi gbé wọ́n ti fi àṣẹ gbé tó bá dé kókó. kò kókó tó máa ṣẹlẹ̀ kò sí kò ojú mi kò sí máa ṣẹlẹ̀. kò sí ní it doesn't stay at home seriously you are safe. ayúbọ̀lù ayúbọ̀lù. kọ̀wé. fún ní road map àwọn bolo fẹ́ gbé mi délé má kò rẹ calm down tá wà fẹ́ rà ní no cicla. can you be so shallow? Kenny, you are educated, but believe me, you are a stark illiterate and you just cannot see it. Don't you dare insult me. I was trying my best to get my son married to your daughter, not knowing that she's a walking corpse. Lenue, Kenny. Yes, Lenumi. Oh. Um, I am disappointed. Sweetie, sweetheart, I'm disappointed in you too. I'm disappointed in both of you. Madam, Madam, Yes, yes. You're calling me a what thief? What are you going to do? What do you want to do? That's why I say you're a stark illiterate. I, I am a stark illiterate. If not because of Bankole, if not because of Bankole, I will have. Baba Fifi, please leave that thing. Leave that um, thing. I'm leaving your house. Or uh, if you want to fight, you can come here now and fight me. You have had enough. Out. You call the police now. Out. You have had enough. I'll call in and I will never come back here. I'm going out of your lives forever. Can ló call kọ̀ nínú ta ló ń pè orin nínú yín gbà tí mo wà lókè lẹ́ẹ̀kan. I play music. I play music sir. wonder why ego ẹ̀mí kan pè orin kárẹ́ ní ọ̀hún. etí dùn mí ni mi ò gbọ́ orin lórí fóònù ẹ̀yọ̀kan nínú yín kálẹ́ nìyẹn. play music. tí kọ̀ọ̀kan nù yín ò bá play orin ta ni fóònù ẹ̀rín tí mò ń gbọ́ ti lọ. kí ló lọ. ooo. Oh, had for you just came rushing back. Darren, it is you I want. Mo máa rí rádà tí ìlú ń ṣe látàrọ̀ bẹ̀ tó ṣẹ̀wà. Kí yàn ṣẹ̀wà gan-an ti jiná. All the marriage you know so o feel pé mi ò mọ gbogbo rádaràda tí wàá tọkọ mi jọ ṣe ní kọ̀rọ̀ àbí. yes. I was sleeping with my boss. What is going on? Oh my goodness, this is so sweet of you. I love you. You're kí ló ń dùn? Kí ló fàájú? Mo ti rí dàbí láti ọ̀rọ̀ tí wọ́n ń lọ mọ́ra wọn. Suspension tó ti ń bọ̀ yìí. Ó ṣì máa padà sí mi. Ṣé o mọ orí Because you want her to be your wife. Because she got pregnant. Tó bá máa fẹ́ mi ni kò fẹ́ mi. Tó bá ní fẹ́ maybe we should end this thing. Just give me a chance to prove myself. Nobody told me you knew this terrible. fẹ́ sáré débì kan wọ́n á ní kí n wá ẹ bóyá mo lè rí kọkọrọ mọ́tò ẹ̀ gbà kí n kàn sáré kí n pa rárá. Fọlárin mo fẹ yá mọ́tò tèmi wàá lọ pa wàá bọ̀ pa ó jẹbi tó lọ tó bọ̀ pa àbí ló ń sọ lẹ́nu. Ma take it easy now. no no no no no. wọ́n ti apologize kó tó bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ àtọ́nu ti apologize so calm down. first ṣé o mọ̀ pé courtesy demand wípé tó bá rí àgbàlagbà méjì tó sọ̀rọ̀ kò yẹ kó interrupt school wo ló lọ ná oṣù ọ̀pọ̀ graduate ya. grade wo lè gbé jáde ní school no now torí ẹni tó bá bí dáadáa tó jáde wá láti léèrè tó dẹ̀ kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ kò ní wá jókòó síbí báyìí kókò interrupt wa báyìí kó dẹ̀ máa sọ jargons lẹ́nu. So can you guys just explain to me why the operation failed? Because you lost 50 million naira! Uh, boss, honestly, we cannot tell how and where it all went wrong. I think I know exactly what went wrong you were ineffective and inefficient. Kanibu Shebushe need to find the right info would have gotten the money. Would have gotten the damn money! Bafemi, you left everything for me. Kulema jókòó tì How can I be that selfish? You don't want me here, do you? Me kò fẹ́ anybody around for now. Mom? Same ohun tí wọ́n gba ọkọ̀ máa ṣe ní hòtẹ́ẹ̀lì ló ń ṣe yìí? Tọ́mọ yọjú mọ́ yọjú àwọn èèyàn kiri. Ọ̀rọ̀ yìí ò ń ṣe bí wọ́n ṣe This is a matter of life and death except for some kind of magic. If something happens and she stops loving him. O máa lose focus ọ̀rẹ́ ò yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. I guess you had so much fun and you forgot your wife is crippled. Ẹyin lẹ tèmi sí kínní o. Never mind. Nígbà tó o fìyàwó ẹ̀ ta tẹ́tẹ́ tán, o fẹ́ máa play hero card níbàá. Shut up! mi ẹ má jàgbé mú mi o wọn ìsọ ọmọ tẹ́mọ̀ fi sí ṣọ́ọ̀bù o wọn ìsọ ọmọ kékeré ṣé ní rìnrìn tèmi lọ ni abẹ́ bá ń wọ́n ọmọ tí ó bá ń dúró ṣọ́ọ̀bù ṣe ni ká ẹ gbọ́mọ o èmi ìsá tẹ̀ndáǹtì o. Hmm, èló mo sì ń pa tí n ó rè gbọmọ ìwọ lọ́mọ dúró. n lè dúró. ó dúró ni nígbà tó oníwèé lọ́ọ̀kà dẹ́dẹ́dẹ́ kó tó kàwé nǹkan kan kọ́ kọ́kọ́ máa ṣe náà. ẹ jẹ́ mú orin tèmi náà ẹ jẹ́ mú orin ṣèkì mo lè bá yín dúró ṣọ́ọ̀bù mo ti sọ fún yín pé ìwé ní kà ẹ ti lágbára yín ò rán èmi àti bọ̀dá mi lọ léèwé mo sì ní kẹ́ ẹ rán wọn mọ́ bá jáde mọ́ bá sori rẹ̀ kọ́rin mi náà nọ́ọ̀sì nọ́ọ̀sì ní ká o ilé máa ta wórógbò. yóò ka nọ́ọ̀sì nọ́ọ̀sì di one two three yóò ka nọ́ọ̀sì. àwọn mi eh. ẹ dákun gba abájí làárọ̀ ni kò sígbà tá a daṣọ tá a rí ilẹ̀ fi wọ́ mo lè ka nọ́ọ̀sì kí n di fifty gan-an ka nọ́ọ̀sì. ẹyin. Ah! eh. pé ẹ lálágbára. Can you be able to control your emotion? Could you please control your emotion? Kóhun tó ti ń dára má bà bàjẹ́. Kóhun ti ń dára má bà dàrú. Ayé yìí ò lè, ayé yìí ò lè.